lágbára tí mo wà ṣe ìtúsílẹ̀ fún lábẹ́ ìdájọ́ alágbára tí mo wà olúwa ṣe ìtúsílẹ̀ fún mi ṣe ìtúsílẹ̀ fún mi olúwa ṣe fún mi ẹ pariwo sọ di àdúrà bẹ́ẹ̀. Heli Eli mogozotori begezedo bogoria. Eli amakunde rine mogozotoria. Reke pali mazundo yeketa. Lábẹ́ ìdájọ́ alágbára tí mo wà. Ọlọ́run ṣe ìtúsílẹ̀ fún mi. Ọlọ́run ṣe ìtúsílẹ̀ fún mi. Ọlọ́run ṣe ìtúsílẹ̀ fún mi. We are about to say, Baba. Monty, I have seen his goodness. Ẹ jẹ́ a máa yan ọlọ́run bá ti wọlé. Ẹ jẹ́ a máa yan ọba àwọn ọba. Mm-hmm.

God bless Mommy Daddy. Bless the sharing as they Jésù Olúwa wa. Amen. Oh, Lord. àárọ̀. àtijú méjèlá. àjò méjèlá. àtijú mẹ́wàá lọ. àjò mẹ́wàá lọ. Wow. Thank you. That made us to see the breaking of another day. As you are lifted up, as you are joining this morning, begin to show your gratitude to God. Bá a ṣe ń Thank you for waking me up. Thank you for Lord, I thank you. Father, Lord, I thank you. Lord, I see. grace, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, adoration, ibi yìí mo lè ṣe ẹ máa dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ jésù olúwa wá ẹ̀jẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí mímọ́ tí ò padà lẹ́yìn àdúrà ọpẹ́. orúkọ jésù kò ní ọlọ́run ẹ̀ṣẹ̀ fún ẹ̀mí lọ́jọ́ padà lẹ́yìn wa ọlọ́run ẹni pẹ́ ọlọ́run ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ò padà ọlọ́run ẹ̀ṣẹ̀ olú ẹni pẹ́ bíbí ò padà lẹ́yìn wa ọlọ́run ẹ̀ṣẹ̀ jésù ẹ̀ṣẹ̀ ọlọ́run àdúpẹ́ ọlọ́run àyàn bíbí ò padà lẹ́yìn wa ọlọ́run ẹ̀ṣẹ̀ olú ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ olú ẹ̀ṣẹ̀ àmín yìn ọ́ lógo. Bàbá mo yìn ọ́ lógo. Olúwa mo yìn ọ́ lógo. Bàbá mo yìn ọ́ lógo. Olúwa mo yìn ọ́ lógo. Bàbá mo yìn ọ́ lógo. Olúwa yìn ọ́ lógo. Bàbá yìn ọ́ lógo. Bàbá yìn ọ́ lógo. Bàbá mo yìn ọ́ lógo. Bàbá mo yìn ọ́

mo wà lára àwọn tó ń padà lójú ọ̀run sójú ayé ẹgbọ́rùn sókè àgbọ̀. orúkọ jésù ń padà lára iṣẹ́ o nígbà mo wà lára àwọn tó ń padà sójú ayé láti ojú ọ̀run ọlọ́run ẹ ṣé jésù ẹ ṣé ọlọ́run ẹ mà ṣe ọlọ́run ẹ mọ̀ lórí olúwa dúpẹ́ jésù ẹ ọlọ́run àṣẹ òwúlò àṣẹ ọlọ́run àṣẹ jésù àṣẹ ọlọ́run àdúpẹ́ ọlọ́run àdúpẹ́ jésù àmọ́lórí ọlọ́run àṣẹ ọlọ́run àṣẹ jésù àṣẹ ọlọ́run àṣẹ òwúlò àṣẹ jésù àṣẹ ọlọ́run àṣẹ òwúlò àṣẹ. jésù olúwa wa àmín sọ fún ọlọ́run ọlọ́run ẹ̀mí mímọ́ bí mo ti jí láàárọ̀ yìí gba àkóso òní lọ́wọ́ mi tí ọlọ́run ẹ̀mí mímọ́ bá gba àkóso ọjọ́ àsìlérè ṣùgbọ́n tí ẹ̀mí mímọ́ bá sún mẹ́yìn èyí á sì fi ọjọ́ ṣòfò ẹ pe jésù láàárọ̀ yìí ẹ̀mí mímọ́ mo ti jí láàárọ̀ yìí ó yá darapọ̀ mọ́ ìrìn àjò mi ìrìn àjò mi lónìí ẹ̀mí mímọ́ gbàkóso rẹ̀ kó mú èso jáde òòyà àdúrà. orúkọ jésù orúkọ jésù ní aṣọ mi lóyún olùdàdà àkọ́kọ́ rẹ̀ ojú ẹgbẹ́ èso olùdàdà àkọ́kọ́ rẹ̀ kò ní èso nínú olùdàdà ń bọ̀ olùdàdà àkọ́kọ́ ìrìn àjò mi lónìí kò ní èso nínú olùdàdà àkọ́kọ́ ìrìn àjò mi kò ní èso nínú olùdàdà àkọ́kọ́ ìrìn àjò ìrìn àjò mi èmi mọ ìdá àkọ́kọ́ ìrìn ìrìn àjò wa èmi mọ Olúwa ní ọlọ́kọ̀ wọ́n rìn àjò mi. Ẹ̀mí mímọ́ ẹ̀mí àkóso òdìdí ọlọ́wọ́. Ẹ̀mí mímọ́ gba àkóso òdìdí ọwọ́ ni. Ẹ̀mí mímọ́ gba àkóso òdìdí ọwọ́ ni. Ẹ̀mí mímọ́ gba àkóso òdìdí ọwọ́ ni. Ẹ̀mí mímọ́ gba àkóso òdìdí ọwọ́ ni. Ẹ̀mí mímọ́ gba àkóso òdìdí ọwọ́ ni yíṣẹ́ gbà àkóso ni ìrẹ́ gbà àkóso ni ìrẹ́ gbà àkóso yíṣẹ́ gbà àkóso ni lọ́wọ́ wa ìrẹ́ gbà àkóso ni lọ́wọ́ wa olùwàgbà jésù òde jésù àgbélé ọlọ́wọ́ jésù àgbélé ọlọ́wọ́ ẹ̀mí ọgbà àkóso Jésù ẹgbà àkóso ọjọ́ mi, ẹ̀mọ́ ẹgbà àkóso ọjọ́ mi, ìrọ̀ ẹgbà àkóso, ẹ̀mọ́ ẹgbà àkóso mi, ìrọ̀ ẹgbà àkóso mi, Jésù ẹgbà àkóso ọjọ́ mi, ìrọ̀ ẹgbà lọ́wọ́ mi, ẹ̀mọ́ ẹgbà àkóso mi, ìrọ̀ ẹ̀síwájú mi, ẹ̀mọ́ ẹgbà àkóso mi lọ́wọ́ mi, ìrọ̀ lọ́wọ́ mi, ẹ̀mọ́ ẹgbà àkóso lọ́wọ́ ìdí Olúwa wa, ẹjẹ́ ah, Mo sọ fún ọmọ mi, mo ní àwọn ọ̀rọ̀ tó ń jáde yìí kì í ṣọ̀rọ̀ ń gbọ́ mọ́mì láti bẹ̀rẹ̀ oṣù yìí ọ̀rọ̀ tẹ́mi mímọ́ gbọ́dọ̀ digest nínú ènìyàn kó mú èso jáde ni ẹ sọ fún ọlọ́run pé olúwa ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́mì kí èso kó ti ayé mi jáde lónìí ó yá lọ. orúkọ jésù pẹ̀lú ìmọ̀já àkọ́wọ́ mi yéésù ó ti ayé mi jáde ìmọ̀já àkọ́wọ́ mi ìmọ̀já àkọ́wọ́ ìdílé mi yéésù ó ti ayé wa jáde ìmọ̀já àkọ́wọ́ wa yéésù ó ti ayé wa jáde ìmọ̀yájà àkọ́wọ́ wa ìmọ̀yájà àkọ́wọ́ wa ìmọ̀yájà àkọ́wọ́ wa yéésù ó ti ayé wa jáde ìmọ̀já àkọ́wọ́ wa ìmọ̀yájà àkọ́wọ́ wa ẹ̀mí mọ́ dàpọ̀ ẹ̀mí mọ́ yẹn dàpọ̀ ẹ̀mí mọ́ dàpọ̀ ẹ̀mí mọ́ yẹn dàpọ̀ ẹ̀mí mọ́ dàpọ̀ ẹ̀mí mọ́ dàpọ̀ ẹ̀mí mọ́ yẹn dàpọ̀ ẹ̀mí mọ́ dàpọ̀ ẹ̀mí mọ́ yẹn dàpọ̀ agbá ìmúbọ̀ wẹ́ẹ́ dàpọ̀ wẹ́ẹ́ wà lónìí agbá ìmúbọ̀ wẹ́ẹ́ dàpọ̀ wẹ́ẹ́ yẹn wà lónìí wẹ́ẹ́ dàpọ̀ wẹ́ẹ́ yẹn wà lónìí agbá ìmúbọ̀ wẹ́ẹ́ dàpọ̀ wẹ́ẹ́ yẹn wà lónìí agbára ìmúbọ̀ wẹ́ẹ́ dàpọ̀ wẹ́ẹ́ yẹn wà lónìí agbára ìmúbọ̀ wẹ́ẹ́ dàpọ̀ wẹ́ẹ́ yẹn wà ẹ̀mí mọ́ wẹ́ẹ́ dàpọ̀ wẹ́ẹ́ yẹn wà lónìí ẹ̀mí mọ́ wẹ́ẹ́ dàpọ̀ wẹ́ẹ́ yẹn July. ẹ bá rí òní mímọ́ ẹ dá kúmẹ́ ní ọjọ́ wa ẹ dá kúmẹ́ ní ọjọ́ ẹ mímọ́ ẹ dá kúmẹ́ ní ọjọ́ wa ẹ mímọ́ ẹ dá kọ̀ mímọ́ ẹ gbà kó sóò ní ẹ gbà kó sóò ní lọ́wọ́ mímọ́ ẹ gbà kó sóò ní ẹ gbà kó sóò ní lọ́wọ́ ẹ gbà lọ́wọ́ ẹ gbà kó sóò ní ẹ gbà kó sóò ní lọ́wọ́ ẹ gbà kó sóò ní ẹ gbà lọ́wọ́ ẹ gbà kó sóò ní ọlọ́wọ́ ẹ dá kọ̀ mọ́ ẹ mọ́ ẹ dá kọ̀ ẹ mọ́ ẹ dá kọ̀ yóò ṣe dá kọ̀ ẹ mọ́ ẹ dá kọ̀ ẹ mọ́ ẹ dá kọ̀ ẹ mọ́ ẹ dá kọ̀ ògo olúwa wa ẹjẹ tún sọ fún ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ gba ìṣàkóso ìrìn mi ò ní kó mú èso jáde Holy Spirit take over my today and make it a productive one. Open your mouth and begin to pray. Orúkọ Jésù, orúkọ Jésù, ẹ mọ́ gba àkóso òde mi lónìí, kó ní èso lélo. Ẹ mọ́ gba àkóso òde mi lónìí, kó ní èso lélo. Ẹ mọ́ gba àkóso òde mi, kó ní èso lélo. Ẹ mọ́ gba àkóso òde mi, kó ní èso lélo. Jésù ẹ gba àkóso, ọlọ́run ẹ gba àkóso, olúwa ẹ gba àkóso ní àmín. Ẹ tún pe àmì mímọ́, àlọ́ ẹ̀mí mímọ́ tó ń bí ìtura lórí oore ó ń pa ọjọ́ ìṣòro kan lẹ́yìn ìgbésẹ̀ tó ṣe fún ìnira dání òwúrọ̀ ọjọ́ bí ìtura lónìí òwúrọ̀ ọjọ́ bí ìtura lónìí òwúrọ̀ ọjọ́ bí ìtura lónìí òwúrọ̀ ọjọ́ bí ìtura jésù ló bí ìtura lónìí òwúrọ̀ ọjọ́ bí ìtura lónìí òwúrọ̀ ọjọ́ bí ìtura lónìí jésù ló bí ìtura lónìí òwúrọ̀ ọjọ́ bí ìtura lónìí. Ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura lónìí, ọlọ́jọ́ bí ìtura lónìí, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura lónìí, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura lónìí, ọlọ́jọ́ bí ìtura lónìí, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, ọlọ́jọ́ bí ìtura, Amen. Agbára mímọ́ tí mi ò fi ní kó sínú sọ́wọ́ àwọn èṣù tó fẹ́ rìn lónìí. Èṣù máa rìn lónìí ikú máa rìn lónìí wàhálà máa rìn lónìí ẹkún máa rìn lónìí bẹ́ẹ̀ náà ni ayọ̀ máa rìn ẹ sọ fún ọlọ́run agbára ẹ̀mí mọ́ tí mi ò fi ní kó sọ́wọ́ ẹkún òní tí mi ò fi ní kó sọ́wọ́ ìbànújẹ́ òní ẹni olúwa gbé wọn mi láàárọ̀ yẹn sọ ní àdúrà bẹ́ẹ̀. orúkọ jésù ó ta gbára tí mi ò fi ní kó sọ ẹwọn ikú ẹni rúra ìgbé wọn mi jésù ẹgbẹ wọn mi rúra ìgbé wọn mi rúra ìgbé wọn mi rúra ìgbé wọn mi agbára tí a ò ní kó wọn sínú ẹkún ọ̀ni rúra ìgbé wọn wa jésù ẹgbẹ wọn wa rúra ìgbé wọn wa rúra ìgbé wọn wa rúra ìgbé wọn wa jésù ẹgbẹ wọn wa rúra ìgbé wọn wa rúra ìgbé wọn wa jésù ẹgbẹ wọn wa rúra ìgbé wa jésù ẹgbẹ wa rúra ìgbé wa rúra ìgbé wa rúra ìgbé wa jésù ẹgbẹ wa rúra ìgbé wa rúra ìgbé wa rẹgbẹ́ wa rẹgbẹ́ wa jésẹgbẹ́ wa amen ẹ̀mí mímọ́ tó máa jẹ́ nǹkan olóore yẹn lónìí pẹ̀lú ọmọ mi ẹ̀mí mímọ́ tó máa jẹ́ rìn sọ́wọ́ olóore mi lónìí ó yá darapọ̀ mọ́ mi ẹ ní àdúrà bẹ́ẹ̀. orúkọ jésù orúkọ ẹ̀mí mímọ́ tó máa jẹ́ kí sọ́wọ́ olóore mi ó yá darapọ̀ mọ́ mi ẹ̀mí mímọ́ dáwọ́ ìṣeré mi bíbélì sọ nínú ìwé first yẹn first orí kejì dídógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́láàdọ́ta. First King chapter 18 verse 46. First King chapter 18 verse ó ní ọwọ́ Olúwa sì ń bẹ lára Èlíjà. Ó sì di àmùrè ẹ̀gbẹ́ rẹ̀. Ó sì sáré níwájú Áàbù títí dé Jésùrẹ́lì ẹni tí òògùn ẹṣin. Mọ́mì nítorí bí ẹ̀mí mímọ́ darapọ̀ mọ́, ó wá sáré kọjá ẹni tó wà lórí ẹṣin. À ẹ̀pẹ̀ Jésù agbára tí màá fi kọjá àwọn ẹlẹgbẹ́ mi láyé agbára tí màá fi kọjá ẹlẹgbẹ́ mi agbára tí màá fi kọjá àwọn tí mo rò pé ó ti jù mí lọ àwọn tí mo rò pé ó ti kọjá mi ẹ̀mí mímọ́ tí mo máa fi sáré kọjá wọn olúwa tú lé mi lórí láàárọ̀ yìí ó yẹ sórí àdúrà. ó sọ jésù gbàgbà ẹ̀mí wọ́n ti bá ìkọjá àwọn tó dùn lọ́dọ̀ àtúlẹ̀ mi lórí jésù àtúlẹ̀ wa lórí olúwa àtúlẹ̀ wa lórí jésù àtúlẹ̀ wa lórí olúwa àtúlẹ̀ wa lórí olúwa àtúlẹ̀ wa lórí jésù àtúlẹ̀ wa lórí olúwa àtúlẹ̀ wa lórí olúwa àtúlẹ̀ wa lórí jésù àtúlẹ̀ wa lórí olúwa àtúlẹ̀ wa lórí olúwa àtúlẹ̀ wa lórí olúwa àtúlẹ̀ wa lórí agbó àti àwọn sísáré olúwa àtúlẹ̀ wa lórí jésù àtúlẹ̀ wa lórí olúwa àtúlẹ̀ wa lórí àmín. agbára tí màá fi sáré ògo láì wẹ̀yìn gbadé agbára tí màá fi sáré ògo láì gbọ̀fà agbára táwọn ọmọ mi bá fi sáré ògùn láì fọlọ́pá àti èmi àti ọkọ olúwa gbé wa wọ̀ ọ́ ya. orúkọ jésù gba ẹgbẹ́ àti àwùjọ láì gbọ́pà ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá agbára ọlẹ́gbẹ́ agbára ìwọ̀n ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá ọlẹ́gbẹ́ ọ̀wá àmín. ẹ̀mí ló bá tí ó máa ṣe mi lọ́dún sọ̀rọ̀ táwọn dúdú ẹgbẹ́ mi ò ní olúwa tú lé mi lórí làárọ̀ yìí olúwa tú lé mi lórí làárọ̀ yìí olúwa tú láwọn ọmọ mi lórí òun yà á kọ́. orúkọ jésù kan ẹ̀mí mọ́tò máa ṣí ojú mi ṣe ohun tí àwọn òdodo rí olúwa ṣí ojú mi ṣe olúwa ṣí ojú olúwa ṣí ojú mi ṣe jésù ṣí ojú mi ṣe ẹ̀mí mọ́ olúwa yọ̀ǹda ẹ̀mí mọ́ yẹn fún wa olúwa yọ̀ǹda ẹ̀fọ́ jésù yọ̀ǹda ẹ̀fọ́ olúwa yọ̀ǹda ẹ̀fọ́ agbára ẹ̀mí mọ́ tó jẹ́ ohun tí àwọn òdodo ẹgbẹ́ mi ò rí àmín. agbára ẹ̀mí tí ìwà sí ìlú ọba mi ò fi ní ṣòfò èèyàn lè wá ìlú ọba kó ṣòfò èèyàn lè wá lu ọba kó má jèrè lu ọba tí ò bá sí agbára ẹ jẹ́ abẹ́rẹ́ agbára wá sí mi sínú ọba tí òfin ní ṣòfò agbára tí lílọ mi sínú ọkọ òfin ní ṣòfò agbára tí mi òfin ní jẹni tó ní sàtífíkẹ́ẹ̀tì márùn-ún agbára táwọn ọmọ mi òfin ní káàbọ̀ ẹ̀kọ́ agbára tí aṣinilọ́nà òfin ní ṣàwọn lọ́wọ́ olúwa gbé wa wá o. orúkọ jésù ló ń bá ajáde náà lórí sáré lọ́gbà ó lẹ́gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ó lẹ́gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ó lẹ́gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ó lẹ́gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ẹgbẹ́rẹ́ ọ̀wá ó lẹ́gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ó lẹ́wà ní ẹgbẹ́rẹ́ yẹn ó lẹ́gbẹ́ ẹgbẹ́ ọ̀wá fẹ́ sun sẹ́sì tó tù mí lọ ó lẹ́gbẹ́ ẹgbẹ́ ẹ̀wọ̀n mi ó lẹ́gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀mí ó fẹ́ sun tó tù mí lọ ó lẹ́gbẹ́ ẹgbẹ́ ẹ̀wọ̀n mi ó lẹ́gbẹ́ ọ̀mí jésù ẹgbẹ́ ọ̀mí ó lẹ́gbẹ́ ẹgbẹ́ ẹ̀wọ̀n ó lẹ́gbẹ́ ọ̀wá ó lẹ́gbẹ́ ọ̀wá jésù ẹgbẹ́ ọ̀wá ó lẹ́gbẹ́ ọ̀wá ó lẹ́gbẹ́ ọ̀wá jésù lórí ẹgbẹ́ wa bá ìwé ń bẹ̀rẹ̀ lórí ẹgbẹ́ wa ìgbésẹ̀ gbé wa lórí ẹgbẹ́ wa lórí ẹgbẹ́ wa lórí ẹgbẹ́ wa ìgbésẹ̀ gbé wa lórí ẹgbẹ́ wa lórí ẹgbẹ́ wa lórí ẹgbẹ́ wa lórí ẹgbẹ́ wa ìgbésẹ̀ gbé wa lórí ẹgbẹ́ wa lórí ẹgbẹ́ wa lórí ẹgbẹ́ wa lórí ẹgbẹ́ wa àmín. gbogbo mi tí mo ti sunkún olúwa lọ́wọ́ agbára ìṣẹ́gun síbẹ̀ tí agbára ọmọdé kò sí ẹkún mọ́ tí agbára ọmọdé kò sí ọ̀fun mọ́ tí agbára ọmọdé agbára tí mi ò fi ní mọ bí ẹkún ọdún yìí ṣe rí agbára tí mi ò fi ní mọ bí ikú ọmọ ṣe rí agbára tí mi ò fi ní sọ́kọ́ o agbára tí mi ò fi ní sọ aya nù agbára tí mi ò fi ní sọ àgọ́ mi nù agbára tí mi ò fi ní wọ̀dù múlẹ̀ àìsàn ó yá gbọ́ mi ó àdúrà. orúkọ jésù ẹgbà mi ò fi wọ̀dù múlẹ̀ àìsàn ọ̀rẹ́ gbọ́ mi o ọ̀rẹ́ gbọ́ mi jésù gbọ́ mi o ọ̀rẹ́ gbọ́ mi jésù gbọ́ mi ọ̀rẹ́ gbọ́ wa ọ̀rẹ́ gbọ́ wa ọ̀rẹ́ gbọ́ wa jésù gbọ́ wa ọ̀rẹ́ gbọ́ wa ọ̀rẹ́ gbọ́ wa àmín. agbára tí mi ò ní fi ṣì Èlíjà ò sí lórí ẹṣin o àṣemọ́tòrò bá ẹṣin yára hallelujah ṣùgbọ́n ní bíbélì sọ pé ọwọ́ olúwa the power of God the hand of the Lord ọwọ́ ọ̀tún ọlọ́run ló ń ṣàgbára ọwọ́ ọ̀tún ọlọ́run ló ń ṣàgbára ọwọ́ ọ̀tún ọlọ́run ló ṣàgbára wọn. ọ̀tún ló gbà á nílá. The hand of the law was upon him. Ah! Olúwa dá ọwọ́ rẹ̀ lé mi, mo fẹ́ dìde. Olúwa dá ọwọ́ rẹ̀ lé mi, mo fẹ́ ṣohun títí dúró. Olúwa dá ọwọ́ rẹ̀ lé mi, mo fẹ́ sáré ògo. Amen. Jésù you. dáwọ́ lé mi, mo fẹ́ sáré ògo, mo fẹ́ dáwọ́ lé mi, Jésù dáwọ́ lé mi, mo fẹ́ dáwọ́ rẹ̀ lé mi, mo fẹ́ sáré ẹ̀kọ́, mo fẹ́ dáwọ́, mo fẹ́ dáwọ́ ọwọ́ rẹ̀ lé mi, mo fẹ́ so tójú mi lọ, mo fẹ́ dáwọ́ rẹ̀ lé mi, mo fẹ́ dáwọ́ rẹ̀ lé mi, mo fẹ́ gbé ìgbésẹ̀ tójú mi lọ, mo fẹ́ dáwọ́ rẹ̀ lé mi, ìgbésẹ̀ tí wọ́n gbogbo yà ń sáré síbẹ̀, mo fẹ́ dáwọ́ rẹ̀ lé mi, mo fẹ́ gbé wọn lé mi, mo fẹ́ gbé wọn lé mi, mo fẹ́ dáwọ́ yẹn lé wa, mo fẹ́ dáwọ́ yẹn lé wa, mo fẹ́ jọba, mo fẹ́ dáwọ́ ọba lé wa, mo fẹ́ dáwọ́ ìgbésẹ̀ tó dún wa lọ, mo fẹ́ dáwọ́ wa lórí, Jésù dáwọ́ wa lórí lé mi olúwa dáwọ́ ìjọba mi olúwa dáwọ́ lé mi olúwa dáwọ́ lé mi jésù dáwọ́ lé mi olúwa dáwọ́ lé mi olúwa dáwọ́ lé mi láti òkè wá olúwa dáwọ́ lé mi olúwa dáwọ́ lé mi olúwa dáwọ́ wá lé wa olúwa dáwọ́ wá lé mi jésù dáwọ́ wá lé ọwọ́ má ṣe ṣe àṣetì ọwọ́ má mú àmújábọ́ ọwọ́ má rí ẹ̀yìn olúwa dalé mi ó yá jọ. orúkọ jésù fọlọ́wọ́ bàbá rẹ̀ olúwa dalé mi jésù dalé wa lórí olúwa dalé wa lórí olúwa dalé wa lórí olúwa dalé wa lórí olúwa dalé wa lórí olúwa dalé wa lórí ọwọ́ àmà rẹ̀ olúwa dalé wa lórí olúwa dalé wa lórí jésù dalé wa lórí olúwa dalé wa lórí olúwa dalé wa lórí olúwa dalé wa lórí jésù dalé wa lórí. olúwa wa ó súnlẹ̀ sínú ayé gbogbo àwọn tá a dá ọ̀run mọ́jú ọwọ́ ọlọ́run tó máa mú wa ní kú àyè lọ́pọ̀ wájú lórúkọ jésù àtúndé wa lọ́wọ́ agbára ẹ̀mí mímọ́ tí ò ní jẹ́ ká fi ẹkún bí ayé agbára ẹ̀mí mímọ́ tí ò ní jẹ́ ká fi ìnira lu ayé wa lórúkọ Jésù àtúndé wa lórúkọ àtúndé wa lórúkọ àtúndé wa lórúkọ àtúndé wa lórúkọ àtúndé wa lórúkọ àtúndé wa lórúkọ àtúndé wa lórúkọ àtúndé wa lórúkọ. gbà kóso ilẹ̀ ìlú ọba tí ìlú ọba òfin ní sọ mí ní ìdàkudà ẹni olúwa mo gbà láàárọ̀ yìí olúwa tún lé mi lórí agbára tí màá fi lóhun táwọn dúdú òní ẹgbọ́ ìwàásù bàbá lánàá agbára ẹ̀mí mọ́ ló máa ṣe àṣeparí ẹ̀ agbára ẹ̀mí mọ́ tójú mi á fi là tíyẹ̀ mi á fi ṣe sóhun táwọn dúdú ń sábọ̀ nínú ìlú ọba olúwa ṣí mi ní yẹ̀sọ́ ọ̀yá àdúrà. ó sọ pé gbogbo olúwa ṣí mi ní yẹ̀sọ́ ló ń táwọn tó ló ń sá fún nínú ìlú yìí olúwa ṣí wa ní yẹ̀sọ́ olúwa ṣí wa ní yẹ̀sọ́ olúwa ṣí mi ní yẹ̀sọ́ olúwa ṣí mi ní yẹ̀sọ́ olúwa ṣí dé mi ní yẹ̀sọ́ olúwa ṣí wa ní yẹ̀sọ́ olúwa ṣí wa ní yẹ̀sọ́ olúwa ṣí wa ní yẹ̀sọ́ olúwa ṣí ohun tí àwọn onígbò lè ṣe olúwa ṣí mi ní yẹ̀sọ́ olúwa ṣí dé mi ní yẹ̀sọ́ olúwa ṣí wa ní yẹ̀sọ́ olúwa ṣí wa ní yẹ̀sọ́ olúwa ṣí wa ní yẹ̀sọ́ amen. ẹ̀mí ẹ̀mí mímọ́ mí sí ìrònú mi mo fẹ́ jáde. Baba was speaking on Sunday. If you don't solve a problem, you can't be wealthy. It's a fact. You must have a problem. I must have a problem that I'm solving. Ah, ẹni ẹ̀mí mímọ́ mi you ìrònú mi. Holy Spirit breathe upon my thoughts. Èmi náà fed jáde. Mo fẹ́ dìde. Mo fẹ́ di ńlá. Mo fẹ́ ẹ̀pẹ̀ jésù ẹ̀fọ́ ní ọjọ́. orúkọ jésù ẹ̀mí kan yá mí sínú mi ọ̀rẹ́ dìde ọ̀rẹ́ mo fẹ́ dìde ẹ̀mí kan mí sínú mi olúwa mí sínú ìrọ̀lú mi ni máa gbọ́ owó láti olúwa mí sínú mi olúwa mí sínú mi kí máa rí àwọn tí ò rí kí máa gbọ́ ohun tí wọ́n gbọ́ jésù ẹ̀mí sínú ìrọ̀lú mi olúwa mí sínú ìrọ̀lú mi olúwa mí sínú ìrọ̀lú mi òjò mi láàyè We We We We me. me. me. me. ẹgbẹ́ mi wúra mẹ́sì me. We mẹ́sì mi wúra mẹ́sì mi wúra mẹ́sì mi wúra mẹ́sì mi rọ̀lẹ́ mi wúra mẹ́sì mi rọ̀lẹ́ mi me. We mi rọ̀lẹ́ mi wúra mẹ́sì mi rọ̀lẹ́ mi lé mi wúra mẹ́sì mi rọ̀lẹ́ wa wúra mẹ́sì mi me. We jésù mẹ́sì mi rọ̀lẹ́ wa wúra mẹ́sì ẹ̀ma mẹ́sì wúra mẹ́sì mi rọ̀lẹ́ wa jésù mẹ́sì mi rọ̀lẹ́ me olúwa mẹ́sì ẹ̀gbọ́n mẹ́sì olúwa mẹ́sì jésù mẹ́sì ìrọ̀lú wa olúwa mẹ́sì ìrọ̀lú wa olúwa mẹ́sì ìrọ̀lú mi olúwa mẹ́sì ìrọ̀lú ìdẹ́mi olúwa mẹ́sì ìrọ̀lú mi olúwa mẹ́sì ìrọ̀lú mi olúwa mẹ́sì ìrọ̀lú mi amen. mo súre láàárọ̀ yìí gbogbo ọwọ́ tá a fi ṣí àyè lórúkọ jésù kó lálọ gbá ògùn. ẹ tẹ ọwọ́ yìí lọ́wọ́ a ní gbogbo ọwọ́ tá a fi ṣí àlọ́ yìí lórúkọ jésù ó yá lọ gba ìrètí gbogbo ọwọ́ tá a fi ṣe aláàárọ̀ yìí ó yá lọ di àṣeyọrí gbogbo ọwọ́ tá a fi ṣe aláàárọ̀ yìí ó yá lọ wọ ibi gíga lọ wọ ibi gíga lọ wọ ibi gíga ohun tó wà yóò gbà rí láre ohun tí ọwọ́ yóò gbà rí lórí ọwọ́ wa kò gbà ọwọ́ wa kò tẹ̀ ọwọ́ wa kò mú ẹ̀ṣọ́ òru ẹ̀ṣún kan jésù agbára tí màá fi dẹni ayé wò pé ọ̀nà wo ló gbé bá àwọn nǹkan kan ṣẹlẹ̀ your mail will be looking how did she do it how did he get here agbára ló ń jẹ́ bẹ́ẹ̀ mo gbàgbọ́ wípé arákùnrin yẹn a máa wò ó á máa máa wò á ah, báwo lè láyà ṣe ṣáájú mi débẹ̀ agbára ló ń jẹ́ bẹ́ẹ̀ agbára tí mo máa máa fi ṣáájú àwọn tó jù mí lọ àwọn tí mo rò mí pé ó ti kọjá mi àwọn tí mo rò pé ó ti kọjá mi agbára tí mo máa fi kọjá wọn wọ́n mi ẹgbà agbára tí mo máa fi kọjá àwọn tí mo rò pé ó ti kọjá mi àwọn tí mo rò pé ó ti jù mí lọ nínú ohun gbogbo agbára tí mo máa fi kọjá wọn ẹni olúwa gbé wọn mi ó yẹ sọ́yà bá wọn. orúkọ mi ìṣòro bá ń sáré kọjá àwọn ọmọ ẹlẹgbẹ́ mi ìrora gbé ọ mi ìrora gbé báyọ̀ mi ìrora gbé ọ mi ìrora gbé ọ mi ìrora gbé ọ mi agbára ìṣúra mi kọjá àwọn tó ń kọjá mi ìrora gbé agbára wọ̀ mi ìrora gbé ọ mi ìjísọ gbé ọ mi ìrora gbé ọ mi ìrora gbé agbára wọ̀ mi ìrora gbé ọ mi ìrora gbé ọ mi ìrora gbé ọ mi ìrora gbé ọ wa ìrora gbé agbára wọ̀ àmín. agbára tẹ èṣù àti àwọn ọmọ ogun ẹ tí mi ò ṣe fi ní ṣe kọlù agbára tí máa fi di àwòmọ́dún fún òkùnkùn àtàwọn ọmọ ogun agbára tí ìdílé mi á fi di àwòmọ́dún fún èṣù à ẹni olúwa gbé wọ̀ mí láàárọ̀ yìí agbára tí àwọn ọmọ mi á fi di àwòmọ́dún fún ọ̀tá olúwa gbé wọn wá ẹ pé jésù ẹ sọ ní àwọn. orúkọ jésù orúkọ agbára àti máa fi di àwọn ọdún mọ̀ta lórí ẹgbọ́ mi lórí ẹgbọ́ mi lórí ẹgbọ́ wa lórí ẹgbọ́ wa agbára àti ìdí mi á fi di àwọn ọmọdún fún ọ̀tá lórí ẹgbọ́ wa jésù ẹgbọ́ wa lórí ẹgbọ́ wa lórí ẹgbọ́ wa jésù ẹgbọ́ wa lórí ẹgbọ́ wa lórí ẹgbọ́ wa lórí ẹgbọ́ wa jésù ẹgbọ́ wa àmín. ọ̀fà ìtìjú tó ọfà ìtìjú asọ́nidẹ́ni ihò Oya jáde lára mi, ẹ sọ ní àdúrà bẹ̀rẹ̀. Orúkọ Jésù ọba ìtìjú ẹ sọ ní jẹ́ ní o. Oya jáde lára mi, oya jáde lára mi, ọba ìtìjú ẹ sọ ní jẹ́ ní o. Oya jáde, oya jáde lára mi, oya jáde lára mi, oya jáde lára mi, oya jáde lára mi, oya jáde lára ìdè mi, oya jáde lára wa, oya jáde lára wa, oya jáde lára wa. Olúwa wa, àdéhùn pé Jésù ọ̀fọ̀ àwòrán, tó ní mi ò ní kọjá ìpele kan náà olúwa ti jáde lára mi ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀. orúkọ jésù ọba agbóró tó ní bèbè ní kọjá ìpele náà olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde ọba agbóró olúwa ti jáde olúwa ti jáde olúwa ti jáde àmín. láì kí n tó ní mi ò ní rí ẹni bí ẹni á jáde lára mi ọfà aworo tó ní ẹni ṣá ní kébì máa pàdé mọ́mi ẹgbàá ọfà aworo tó ní mi ò ní rí ẹni bí ẹni láyìíká iṣẹ́ ìránṣẹ́ wa ó yá jáde o ẹ pariwo. ó ń sọ ṣé pé kọ́ ló máa wọlé tó ní tàbí ẹni bí ẹni ló ń ṣe wà ó yá jáde ó yá jáde ó yá jáde ó yá jáde ó máa wọlé. Relaxa, relaxa, relaxa, relaxa, relaxa, jáde lórí ọtí jáde láyíká wa lórí ọtí jáde lórí ọtí ọfà yẹn jáde lórí ọtí ọfà yẹn jáde lórí ọtí ọfà yẹn jáde lórí ọtí ọfà yẹn jáde ọfà àwòrán lórí ọtí jáde lórí ọtí ọfà yẹn jáde lórí ọtí ọfà yẹn jáde lórí ọtí ọfà yẹn jáde lórí ọtí ọfà yẹn jáde lórí ọtí ọfà yẹn jáde lórí ọtí ọfà yẹn jáde lórí ọtí ọfà yẹn jáde. Amen. Arúgbó gbọ́n fọ náà ti jáde lọ́dọ̀ pé àwọn àwọn ògbọ́n fọ̀nà ti jáde lára mi ọ̀fọ̀ àwọn ayé máa ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀.

Amen. God wants to on it. Money is just not to have faith, but faith does. Wọ́n lọ́nà ti dá ọ̀pọ̀ lóhùn ṣùgbọ́n àgbégbèsè ọ̀fà yẹn náà ni ọ̀fà òfò. Ẹ máa mi ara yín ẹni láàárọ̀ ìjáde o ọ̀fà òfò ẹ̀mí mímọ́ pín wa níyà ọ̀fà òfò lára mi ọ̀fà òfò nílé ọkọ ọ̀fà òfò níbi iṣẹ́ ọ̀fà òfò lórí okòwò ọ̀fà òfò lórí ọmọ ya de nada el ẹ̀mí mímọ́ pín wa níyàwó dáhùn dúró. ó sọ pé ìṣòro ẹ̀mí ọ̀pá òfò lórí wa òyà ti dáyé òyà jáde òyà jáde òyà jáde ẹ̀mí ọ̀pá òfò òyà jáde láyé mi òyà jáde òyà jáde ẹ̀mí mímọ́ ọ̀pá òfò òyà jáde òyà jáde ọ̀pá òfò òyà jáde òyà jáde òyà jáde ọ̀pá òfò òyà jáde láyé mi òyà jáde òyà jáde òyà jáde òyà jáde ọ̀pá òfò òyà jáde òyà jáde òyà jáde jáde jáde ọ̀pá òfò òyà jáde òyà jáde òyà jáde ọ̀pá òfò òyà jáde òyà jáde òyà jáde òyà jáde òyà jáde òyà jáde jáde ọyá jáde ọyá jáde ọfà ọfà ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọfà márùn ìfà ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá má jáde ọyá jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ìdúsà ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ìdúsà ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ọyá ti jáde ìdúsà ti jáde ọyá ti jáde ọyá ti jáde wà fún lára mi. Hola chidare, hola chidare, hola chidare, hola chidare, hola chidare, hola chidare, hola chidare, amen. Ah, Wọ́n ní ọfà máa ju ẹgbẹ́ lọ, ọfà máa kọjá ìpele kan náà, ọfà ojú kan, ẹni jáde lára mi ẹ̀yin tẹ́ wà lórí rédíò ẹgbẹ́ olùjọ kẹ́ sọ́dọ̀ ẹ̀rọ. orúkọ jésù ẹ̀rọ ọmọ abájú orúkọ ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde láwa ọ̀yá jáde láwa ọ̀yá jáde láwa ọ̀yá jáde láwa ọ̀yá jáde láwa ọ̀yá jáde láwa ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde láwa ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde láwa ọ̀yá jáde láwa ọ̀yá jáde àmín. ẹgbẹ́ jésù ọ̀fà máa ń lé so láyé jáde lára mi ọ̀fà máa sọ èso pe jésù à olúwa nínú oṣù èso yìí ọfà má léso ọfà má mú èso jáde ó yá jáde lára mi ọfà tó ní mi ò ní léso ọmọ láyé ọfà tó ní gbéyàwó mi ò ní so èso ọfà tó ní iṣẹ́ ìránṣẹ́ wa ò ní so èso ọfà tó ní èso adùn ò ní jáde àwọn kan so èso ṣùgbọ́n èso kíkan à ọfà tó láyé mi ò ní so èso adùn ẹni jáde ọ jáde ọ jáde ọ jáde òhun yá àdúrà. orúkọ jésù bàbá mi nígbà yóò tó ní sọ àmì náà lò ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọkọ ayé ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọba tó ní kò ní sí rere ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọyá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá jáde ọ̀yá tí ọmọ yẹn jáde ọ̀yá tí jáde tó náà ti jáde ọ̀yá máa fi jáde ọ̀yá máa fi ọmọ yẹn jáde ọ̀yá máa fi jáde tó máa fi jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀fà yẹn ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀fà yẹn ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde ọ̀yá máa jáde wẹ́n máa jáde ọ̀fà yẹn wẹ́n máa jáde wẹ́n máa jáde lórí wa wẹ́n máa jáde wẹ́n máa jáde wẹ́n máa jáde wẹ́n máa jáde wẹ́n máa jáde ọ̀fà máa ní sùn wẹ́n máa jáde wẹ́n máa jáde wẹ́n máa jáde wẹ́n máa jáde wẹ́n máa jáde wẹ́n jáde wẹ́n jáde wẹ́n jáde wẹ́n jáde amen. ayé ń dá yẹ̀yẹ́ mi sílẹ̀ olúwa jáde ẹni olúwa kó tó ku èmi nìkan kí ayé bẹ̀rẹ̀ sí ní dá yẹ̀yẹ́ wa sílẹ̀ ẹni olúwa jáde sí wa olúwa jáde sí wa orúkọ jésù orúkọ ẹgbẹ́ ojú ayé òye ẹ̀yẹ wa òwúrọ̀ ẹja ìṣúwà jésù ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà jésù ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà jésù ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀kù ìdérí nìkan òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà jésù ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà òwúrọ̀ ẹja ìṣúwà 裏返しは、出しゃ返しは、裏返しは、裏返しは、裏返しは、裏返しは、裏返しは、裏返しは、àmín. olúwa mi ò já ogun mọ́ ilé mi ò já ogun mọ́ ẹ̀mí mímọ́ jáde ìsinmi sí wa ẹ pé Jésù ẹ sọ ní àdúrà. orúkọ Jésù orúkọ ẹ̀mí mọ́ ó yá jáde ìsinmi sí wa ó yá jáde ìsinmi sí wa ẹ̀mí mọ́ ó yá jáde ìsinmi sínú ayé mi ó yá jáde ìsinmi sínú ayé wa ẹ̀mí mọ́ ó yá jáde ìsinmi sínú ayé wa ó yá jáde ìsinmi ó yá jáde ìsinmi sínú ìdílé mi ẹ̀mí mọ́ ó yá jáde ìsinmi ó yá jáde ìsinmi sínú ayé wa ó yá sínú ayé mi ó yá jáde ìsinmi ó yá jáde sínú ayé wa ó yá jáde ìsinmi sínú ayé wa ẹ̀mí jáde ìsinmi sínú ayé ayé wa ìdílé jáde ìsinmi sínú ayé wa ọlọ́run rẹ̀ jáde ìsinmi sínú ayé wa ọlọ́run rẹ̀ jáde ìsinmi sínú ayé wa ọlọ́run rẹ̀ jáde ìsinmi sínú ayé wa ọlọ́run rẹ̀ jáde ìsinmi sínú ayé wa ọlọ́run rẹ̀ jáde ìsinmi sínú ayé wa ọlọ́run rẹ̀ jáde ìsinmi sínú ayé wa ọlọ́run rẹ̀ jáde ìsinmi sínú ayé wa ọlọ́run ọ̀fẹ́ já púpọ̀ ọlọ́run jáde ìsinmi sínú ayé wa ọlọ́run jáde ìsinmi sínú ayé wa ọlọ́run jáde ìsinmi sínú ayé wa ọlọ́run jáde ìsinmi sínú ayé wa ọlọ́run jáde ìsinmi sínú ayé wa ọlọ́run ọ̀fẹ́ já púpọ̀ ọlọ́run ìjáde ìsinmi sínú ayé wa ọlọ́run ìjáde ìsinmi sínú ayé wa ọlọ́run ìjáde àmì. olúwa láwọn tó ń wojú ọlọ́run kan gbàdúrà olúwa fún ẹyin ẹyin ayé tó ń bẹ nílé ọmọ mi tí ò jẹ́ kẹ́yìn ọmọ dúró olúwa fọ́ ẹyin ẹ láàárọ̀ olúwa fún ẹyin ayé tí ò jẹ́ kọ́ wọn dúró sínú mi. Ẹ̀pẹ̀ Jésù ẹ sọ ní àgbà. Olùkọ́ Jésù olùkọ́ yóò la fọ́ ẹ̀yà ayé tí ó jẹ́ ní sírí. Ó la fọ́ ẹ̀yà ayé tí ó la fọ́. Ó la fọ́ ojú ayé lára mi. Ó la fọ́ Jésù ẹ fọ́. Olùkọ́ ayé tó bá mi rí. Ó la fọ́ ojú ayé Jésù ẹ fọ́. Ó la fọ́. Ó la fọ́. Ó la fọ́ Jésù ẹ fọ́. Ó la fọ́ ojú ayé tó bẹ lára mi. Ó la fọ́ Jésù ẹ fọ́. Ó la fọ́. Jésù ẹ fọ́ nínú ayé mi. Ó la fọ́. Ó la fọ́ ojú ayé tó bẹ lára mi. Ó la fọ́. Ó la fọ́. Ó la fọ́ tó bẹ lójú mọ́nítọ̀ mi. Ó la fọ́ ojú yẹn. Ó la fọ́ Jésù ẹ reform, more for who reform, who reform, who reform, who reform, who reform, who reform, who reform, who reform, who reform, who reform, who reform, who reform, who reform, who reform, amen. Ẹni ẹni ayé tó yẹ sínú ilé ọmọ mi tí ò jẹ́ kẹ́yìn ọmọ di ọmọ, ah, olúwa fún ẹni yẹn orúkọ jésù ọkọ ẹ̀mí ayé ẹ̀mí ẹ̀yìn ayé tó jẹ́ ṣe rè rẹ̀ ojú ayé tó ń bẹ lára mi tó jẹ́ ṣe rẹ̀ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ rẹ̀ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ fọ́ ọdún yẹn jésù ẹ̀ fọ́ ọdún yẹn wíwọ ojú ayé tó rọ̀ rẹ̀ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ rẹ̀ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ fọ́ jésù ẹ̀ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ fọ́ ọdún yẹn ọ̀rẹ́ fọ́ ọdún yẹn àmín. ẹ tún pe jésù ẹni ayé tó ti gba àyè ọmọ olúwa fọ́ dànù óyá olúwa. Olúwa Jésù ká yẹ yẹ tó ìgbà yẹ ọmọ olúwa fọ́ yẹ yẹ rẹ̀. Olúwa fọ́ Jésù fọ́ olúwa fọ́ olúwa fọ́ olúwa fọ́ olúwa fọ́ olúwa fọ́ olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù Jésù fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù olúwa fọ́ dànù. Àmín. Ojú ayé tó lọ wà á kọrí àwọn ọmọ mi sígbó. Amen. Lord, my Jesus, I told you, I call you a single. Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Would have fought here then? Who that for them? Who that for them? Who that for them? Just that for them. Who that for them? Who that for them? Who that for them? Who that for them? Just that for them. Who that for them? Who that for them? Just that for them. Who that for them? Just that for them. Who that for them? Who that for them? Who that for them? Just that for them. Who that for them? Who that for them? Just that for them. Who that for them? Who that for them? Who that for Who that for Who that for Who that for Who that for them? olha fora, deixa fora, olha fora, olha fora, olha fora, olha fora. Amém. Ojú ayé tó ń bá mi ka ọdún gbèyàwó ṣùgbọ́n tí ò bá ń dín ní ọmọ kan. Ojú ayé tó ń bá mi ka iye ọdún tí mo ti lò ó nù gbéyàwó ṣùgbọ́n tí ò jẹ́ ọmọ kan. Ẹni olúwa fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn sọ́jà gbọ́dọ̀. orúkọ jésù orúkọ jésù ta yẹn sọ́jà yẹn ta yẹn fún títì olúwa fọ́ ojú yẹn jésù fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn tẹ́ńtà ní ìlú tó wà olúwa fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn jésù fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn jésù fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn olúwa fọ́ ojú yẹn. olúwa wa àmín. ó pe jésù ojú ayé tó gbé mi ní ayé lọ́wọ́ tí ò jẹ́ ti bímọ ojú ayé tó gbé àwọn ọmọ mi ní ayé lọ́wọ́ tó náà ní dohun tó lọ́run fẹ́ kọ́dà olúwa fọ́ ojú yẹn ó yá lórúkọ jésù kọ́ni gbogbo ayé tó ń dẹ́rù dánú tó lẹ́dà ọlọ́run fọ́ ojú yẹn ọlọ́run fọ́ ojú yẹn jésù fọ́ ojú yẹn ọlọ́run fọ́ ojú yẹn jésù fọ́ ojú yẹn ọlọ́run fọ́ ojú yẹn jésù fọ́ ojú yẹn ọlọ́run fọ́ ojú yẹn ọlọ́run fọ́ ojú yẹn ọlọ́run fọ́ ojú yẹn jésù fọ́ ojú yẹn ọlọ́run fọ́ jésù fọ́ ọlọ́run fọ́ ojú yẹn. amen. ìṣẹ̀lẹ̀ táyé máa máa fi dáàbò pé ṣé wọlé rí kọ́lá ṣẹ́gun àyìnlá tó gbàṣà ẹjọ ẹgbà wọn mi ẹjọ ẹgbà èyí tẹ́ bá sínú wàásù àná ẹ lọ gbọ́ ẹ lọ gbọ́ ìwàásù bàbá àná ó ní agbára wọn mi ẹgbà ẹ pé Jésù á Olúwa ìṣẹ̀lẹ̀ táyé a máa fi dáàtú pé ṣáàdúrà àyẹn náà ṣàlàyé gbàṣà ṣé wọlé rí kọ́ yẹn lájọ gbàṣà ṣé ń ta sẹ́sìn yẹn náà lájọ ṣe ṣá àbóhùn tó rí nǹkan mìíràn àbótútọ̀ ọ̀nà míì àwọn ìṣẹ̀lẹ̀ kan ló ń jẹ́ bẹ̀ tí ògùn bá dé wọ́n máa dá òtí wọ́n ní mo kí iṣẹ́ àdúrà kan ládọ́gbọ̀ ó dá nǹkan sí òun tún rìnrìn ó rìnrìn mí ni olúwàjò ṣẹlẹ̀ láyé mi ìṣẹ̀lẹ̀ tí ayé wa fi dá òtí pé ṣàdúrà lájọ gbàṣà ṣé àwẹ̀ yìí náà lájọ gbàṣà olùwàjú ó ṣẹlẹ̀ ó yẹ kí orúkọ jésù orúkọ jésù àìṣẹlẹ̀ tí ayé fún adá tí àdúrà tá a gbà olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ jésù ọjọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ ní ayé wa olùdájọ́ ṣẹlẹ̀ jésù ọjọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀ olùdájọ́ ṣẹlẹ̀. ó ìṣẹ̀lẹ̀ tí wọn máa máa fi bẹ́ẹ̀ ṣé àdúrà kan náà lájọ gbà ṣá ṣé àwẹ̀ yìí kan náà lájọ gbà ṣá olúwa ló ṣe é owó ìjọ jésù olúwa wà ní abiyamọ ẹjẹ àgbà pápá àwọn tá a jọ ń rúbọ ojoojúmọ́ nínú àdúrà pápá àwọn tá a jọ ń ronú àdúrà afẹ́fẹ́ wọ́n ń fi wá ṣe yẹ̀yẹ́ wọ́n ń retí èsì wa wọ́n ń retí ohun tá a mú ẹjẹ àgbà pé jésù ah, ọlọ́run mọ́mí ẹ̀dùn ẹ̀ pé ẹni olúwa olúwa olúwa olúwa olúwa olúwa olúwa wa olúwa wa ọlọ́run àwọn ọ̀run olúwa wa olúwa o ọlọ́run àwọn ọ̀run ta ló dàbí ta ló dàbí ta ló dàbí rẹ olùwà wá olùwà ẹ máa gbé èso lọ́gẹ́dẹ́ o àwọn bàbá alábí fẹ́ sọ wọ́n ní èso yìí ní ọlọ́run àwọn ọ̀rọ̀ sàlọ dàbí sàlọ dàbí sàlọ dàbí rẹ olùwà wá olùwà ọlọ́run àwọn ọ̀run olùwà wá ah, olùwà ọlọ́run àwọn ọ̀run ta ló dàbí ta ló dàbí ta ló dàbí rẹ wa Olúwa Ọlọ́run àwọn ọ̀run wa Olúwa Ọlọ́run àwọn ọ̀run. Èdè bí èso yìí. Ta ló dàbí ta máa jí àwọn ọmọ rẹ gbogbo ẹbí àwọn jí àwọn ọmọ rẹ àwọn ènìyàn rẹ tó fẹ́ òkú kó fẹ́ àgbáyé lápò ẹ máa jí wọn báyìí. Taló dàbí, taló dàbí, taló dàbí. Olúwa wa Olúwa, Ọlọ́run wa wọ̀ọ̀rùn. Olúwa wa Olúwa, Ọlọ́run wa wọ̀ọ̀rùn. Tàló dàbí, tàló dàbí, tàló dàbí rẹ̀. Oya Olúwa wá. Olúwa Ọlọ́run àwọ̀ ọ̀run. Olúwa wá Olúwa Ọlọ́run àwọ̀ ọ̀run. Tàló dàbí, tàló dàbí, tàló dàbí rẹ̀. Olúwa wá. lọ́dà bíta lọ́dà bíta lọ́dà bíta. Olúwa wá Olúwa ọlọ́run àwọn ọ̀run. Olúwa wá Olúwa ọlọ́run àwọn ọ̀run. Ta lọ́dà bíta lọ́dà bíta lọ́dà bíta. Olúwa wá Olúwa ọlọ́run. Olúwa ṣe mú àdéhùn ṣe láyé mi. Olúwa ṣe láyé mi. Olúwa ṣe láyé mi. Olúwa ṣe nínú ayé mi. Olúwa ṣe ìṣẹ̀lẹ̀ ṣe. Ìṣẹ̀lẹ̀ tí ayé mi ṣe fi ṣáájú àti ọ̀dùnkà. Olúwa ṣe ìṣẹ̀lẹ̀ nínú ayé mi. Lọ́dún ṣẹlẹ̀. Olúwa ṣe nínú ayé mi. Jésù ṣe lè. Olúwa ṣe nínú ayé wa. Olúwa ṣe nínú ayé wa. Jésù ṣe nínú ayé wa. Olúwa ṣe nínú ayé wa. Olúwa ṣe nínú ayé wa. Jésù ṣe nínú ayé wa. Olúwa ṣe. Olúwa ṣe. Olúwa ṣe. Jésù ṣe. Olúwa ṣe. Àmín. Ìṣẹ̀lẹ̀ táyé wa fi dáhùn pé sọ́kọ̀ ìnáwó gbàdúrà fún ṣáàdúrà lòun àtọkọ ẹ gbàṣà ṣáàdúrà nìdílé wọn gbàṣà àbọ̀ tún tẹ́lẹ̀ ìdílé mi kan ẹni olúwa yóò ṣẹlẹ̀ sí wa olúwa nínú àdúrà orí òkè yìí olúwa gbé jáde ó yá àdúrà. orúkọ jésù orúkọ jésù ìsáyẹ fún bàbá èmi sádùúgbà náà ló gbà ó lọ ṣe fún wa ó lọ ṣe fún wa ó lọ ṣe fún wa ó lọ ṣe fún wa ó lọ ṣe fún wa jésù ẹ ṣe fún wa ó lọ ṣe fún wa ó lọ ṣe fún wa jésù ẹ ṣe fún wa ó lọ ṣe fún wa ó lọ ṣe fún wa ó lọ ṣe jáde jésù ẹ ṣe fún wa ó lọ ṣe fún wa ó lọ ṣe fún wa. ẹ pé jésù gbogbo ibi tí mo ti rì sí tí mi ò lè lọ́mọ́ ẹni ẹ̀mí mímọ́ fà mí jáde òòyà àdúrà. orúkọ jésù wọ́n ti mú mi nínú ìrẹ̀lẹ̀ lọ́wọ́ ẹ̀mí máa ń fà mí jáde ẹ̀mí máa ń fà mí jáde ẹ̀mí máa ń fà mí jáde ẹ̀mí máa ń fà ìdílé mi jáde ẹ̀mí máa ń fà wá jáde ẹ̀mí máa ń gbé wa jáde ẹ̀mí máa ń yá gbé wa jáde ẹ̀mí máa ń nílé ìgbésẹ̀ ògùn tí a tún lè ṣe ẹ̀mí máa ń gbé wa jáde ẹ̀mí máa ń gbé wa jáde ẹ̀mí máa ń gbé wa jáde ẹ̀mí máa ń gbé wa àmì. ẹgbẹ́ jésù ayé mi tó ti ń sọ èso aṣálẹ̀ ẹni sọ aṣálẹ̀ mi di ni ẹ ayé mi bẹ̀rẹ̀ sí ní èso ayé mi ẹ máa so èso ayé mi ẹ máa so èso ayé mi ẹ máa so èso jésù ẹrẹ Olúwa lẹ́rí kan, ìwọ lẹ́rí kan, ìwọ lẹ́rí kan, bẹ́ẹ̀ máa mú èso, bẹ́ẹ̀ máa mú èso tuntun jáde, bẹ́ẹ̀ máa mú èso tuntun jáde, ìwọ lẹ́rí kan, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí mo jáde, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí mo èso tuntun jáde, bẹ́ẹ̀ máa mú jáde, bẹ́ẹ̀ máa mú jáde, èso tuntun bẹ́ẹ̀ máa mú jáde, bẹ́ẹ̀ máa mú jáde, èso tuntun bẹ́ẹ̀ máa mú jáde, bẹ̀rẹ̀ sí ní mú èso tí mo bẹ̀rẹ̀ sí ní mú èso tí mo jáde bẹ̀rẹ̀ mú èso tí mo jáde bẹ̀rẹ̀ mú èso tí mo jáde máa fi ní ọlọ́ra máa sọ èso tuntun ìtọ́ ìgbọ́dọ̀ nìkan nínú ọtí èso yẹn máa sọ èso tuntun ìtọ́ ìgbọ́dọ̀ nìkan wọ́n tó ń lọ́kọ́ máa sọ èso tuntun máa sọ èso tuntun wọ́n àdúrà Jésù Olúwa wa ètùtù àdúrà yẹn gbà fúnra wa yín ẹni gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ilé ayé mi lílẹ̀ ọlọ́run máa mú èso tuntun jáde gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìwọ inú mi mú èso jáde gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìwọ iṣẹ́ mi máa di ọlọ́run ah, máa wọ èso tuntun jáde òun yá wá gbọ́. Ilé ayé wa. Èso tuntun, èso tuntun, èso tuntun, èso tuntun, èso tuntun. Ilé ayé wa. Máa sọ, máa sọ jáde. Ó Jésù lọ. Àmín ará ìdí àtúnyẹ kó mú mi jáde tí mo ti sọnù ẹ̀mí mímọ́ fún mi láǹfààní ẹlẹ́ẹ̀kejì ẹgbà mọ́ mi ó ti dú òkun kankan sí wa lọ́kàn wọ́n mi ṣùgbọ́n àmúlò ìbẹ̀rẹ̀ ní èso wá wà ẹ̀pẹ̀ Jésù àìdí àtọ́ ní èso mi nínú Ọlọ́run tí mo ti ṣìlò Olúwa fi àánú fún mi lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì ẹgbà o màmá mi ẹgbà ẹ̀yin bàbá mi aláìdí àti mo ti sọnù tó ní èso ayọ̀ mi nínú olúwa yọ̀ǹda orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì ó yá àdúrà. lórúkọ jésù kàdí àdúrà jésù nífẹ̀ẹ́ àdúrà yọ̀ǹda yọ̀ǹda orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì jésù yọ̀ǹda orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì ọlọ́yọ̀ǹda ìfún mi ọlọ́yọ̀ǹda ìfún mi ọlọ́yọ̀ǹda orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì fún wa ọlọ́yọ̀ǹda jésù yọ̀ǹda ìfún wa ọlọ́yọ̀ǹda ìfún wa ọlọ́yọ̀ǹda ìfún wa orí ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì ọlọ́yọ̀ǹda ìfún wa ọlọ́yọ̀ǹda ìfún wa ọlọ́yọ̀ǹda ọlọ́yọ̀ǹda ọlọ́yọ̀ǹda ọlọ́yọ̀ǹda Orí ọ̀fẹ́ ẹlẹ́kẹ̀jì, ọlọ́run ní abẹ́rẹ́ fún, ọlọ́run ẹ̀dá ẹ̀fọ́ àjẹ́, ìṣẹ́ ẹ̀dá ẹ̀fọ́ àmì. Ọlọ́run ti bá yín sọ ọkọ̀ ọkọ̀ ẹni kí làwọn èèyàn fẹ́ sọ, ó ṣàwa náà, ayọ̀ làbò, kéde rí a ẹ jẹ́ àgbà ò ẹ pé Jésù ohun tó bá mi sọ tí mo sọ fún ẹtí kejì tó di kò ṣeé ṣe mọ́ o àìdíà tó fún mi tí mo discuss pẹ̀lú ẹni tí ò níra tó pamọ́ mi lọ́wọ́ ẹ lóluwà fún mi lórí ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì àìdíà tó fún mi tí mo bẹ̀rù òbí n lò olúwa fún mi ní oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì olúwa fún ìdí mi ní oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì olúwa fún wa ní oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì jésù ayọ̀dá ẹ̀ fún wa olúwa fún wa ní oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì olúwa fún wa jésù ẹ̀ fún wa olúwa fún wa oore ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì.

agbára wà ní jáde. Ibi kò sẹ́ni tí ò lógo mọ́ mi ẹ wo èdìdí tó ti inú èso àgbàdo yẹn jáde mommy stay in your lane focus in your lane there are greatness in you don't envy anybody don't envy there are what to do that will make you to be great inside of you there are what to do that will announce us that will bless us don't envy anybody ẹ pé Jésù níbo lògo ti gbàgbé mi sí. Si.